Ẹ káàárọ̀ gbogbo ilé. Ṣáláfíà ni mo bá yín. Ọ̀rọ̀ tó gbé mi wò ń ṣe ǹkan tí màá máa ṣẹ̀ ṣe introduction tó lọ fáà kan. Ẹ jẹ́ kí n go straight to the point. Lẹ́tà tí ń fẹ́ kọ yìí, bàbá wa Muyideen Ajani Bello ni mò ń kọ sí, àti àwọn tí Ọlọ́run bá jẹ́ kí jẹ́ ìsọ̀ǹgbé wọn tí wọ́n jọ ń wà ṣe rí irú ọ̀rọ̀ tí bàbá ṣẹ̀ṣẹ̀ sọ lẹ́nu jọ́ mẹ́ta yẹn tó bá ń fọ́ọ̀lù bàbá wọn á rí i pé bàbá sọ̀rọ̀ kan pé ẹ wọ́n ní ká padà sí ìpìlẹ̀ṣẹ̀ wa ẹbọ kọ́ ni ìpìlẹ̀ṣẹ̀ àwa Yorùbá o Islam ti wà before kìnnì kan ṣáà sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá rí tí nǹkan ò bá ti kà mí lára tán mi kì í sọ̀rọ̀ nǹkan tí ó dẹ̀ jẹ́ kí n fẹ́ sáré sọ̀rọ̀ yìí ni pé bàbá Muyideen Ajani Bello irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí kí n fẹ́ ra mi ṣe sáǹpù ipò bàbá bàbá lẹ wà fún mi ipò bàbá tó bí bàbá lẹ wà fún mi ṣe rí nǹkan tí ó bá ti fẹ́ takò gbàgbọ́ àwọn kan kì í ṣerú nílò ẹ̀ka bá ń bẹ̀ àkọ́kọ́ ná gẹ́gẹ́ bí ọmọ yorùbá ẹ̀yin nìkan kọ́ là gba àáfà yorùbá táwọn amọ̀ ẹ lè jẹ́ àgbà àáfà yorùbá lọ́dọ̀ àwọn míì bọ̀ pé àgbà àáfàá Yorùbá táwa mọ̀ tá a mọ̀ kì í ṣẹ̀yìn nìkan mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn mo fi títóbi ọba tó láyé bẹ̀yìn nǹkan tó bá ti fẹ́ ta kò gbàgbọ́ àwọn kan ẹ̀yin ẹ má fi bẹ́ẹ̀ ẹ má fi bẹ́ẹ̀ sí ní abẹ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn torí àwọn kan á bú yín o báwa ò bá tẹ̀ lè ṣe irú wa ìyá lè ṣe èmi ò lè ṣe. ṣùgbọ́n àwọn kan abu bu yín wọ́n á wọ yín lẹ̀ wọ́n á sọ̀rọ̀ sí yín bí ìgbà pẹ́ esi nǹkan ẹ̀sìn jẹ́ omo ẹ má ọmọ Yorùbá ni yín ẹ sọ inú ọ̀rọ̀ yẹn sọ pé ẹbọ ni ìpìlẹ̀ṣẹ̀ Yorùbá o kì í ṣe ìpìlẹ̀ṣẹ̀ Yorùbá lẹ́bọ lóòótọ́ ìpìlẹ̀ṣẹ̀ ayé ayé ẹ̀ǹtáyálè gbogbo ayé ẹ̀ǹtáyálè ìpìlẹ̀ṣẹ̀ ayé ni kí ló ń bọ̀ yìí ṣe ọdún ìtùnú àwẹ̀ lánàá ọdún iléyà kí ló bí iléyá tí mùsùlùmí ń ṣe wọ́n ní ẹnìkan ò rọ́mọ bí ó gbàdéhùn lọ́dọ̀ ọlọ́run kóun fẹ́ bímọ ń gbé tóun bá dẹ̀ bí kóun fi ṣèrú bọ fọ́lọ́hun ó wá bímọ náà tán ọjọ́ tí ń gorí oṣù tí ń gorí oṣù wá ara létí pé o ṣàdéhùn ó yá wa lọ má déhùn ó lọ rúbọ yẹn òun ni fi àgbò àkọ́kọ́ tí n fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ń ni pé tí ọlọ́run ò bá ti gbàrú àdéhùn bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹnìkan rí kò ní sọ pé kó lọ rúbọ. ìlú kan ṣáájú ìlú fẹ́ o èmi ò mọ̀ ọ̀rọ̀ sọ mi òun ṣe ẹni tó máa ń dírẹ́sì ọ̀rọ̀ bọ̀ nǹkan tá a bá sọ òun ni kẹ́ ẹ fi làákà ìgbè ìlú kan ó ṣíwájú ìlú fẹ́. Are you getting me? ẹbọ ni ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ayé ni kì í ṣe ìpìlẹ̀ṣẹ̀ Yorùbá nìkan Ọlọ́run wá fún ìlú kọ̀ọ̀kan ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bá a ṣe ń bọ Ṣàngó nílẹ̀ Yorùbá wọ́n ń bọ Ṣàngó lù mí orúkọ mi náà ń pè bá a ṣe ń bọ Ògún Yorùbá wọ́n ń bọ Ògún lù orúkọ mi náà ń pè so ẹbọ ni ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ayé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo ayé inú yìí gan o ṣe àṣà ọmọ kò sí nǹkan tí irú wa yìí lè mú kò sí nǹkan tá a lè mú àìṣe àṣà wọn fi tọ́ wa bẹ́ẹ̀ a kì í ṣọmọ bẹ́ẹ̀ a lè máa sọ̀rọ̀ jagunjagun sí yín ìgbà tí mo gbé ọ̀rọ̀ ẹ̀sìn lórí tí mo ń sọ̀rọ̀ ẹ̀sìn gan gbà yẹn mo rí bímọ mi ṣe rù bímọ mi ṣe rù ẹ mọ alásàlá tún pọ̀ ń lu wa bímọ mi ṣe rù mo tètè já mi ń bẹ̀ ṣùgbọ́n irú nǹkan tẹ́ sọ yìí mi lè má mi lè má sọ̀rọ̀ lórí ẹ̀. àwọn òòṣà tá à sọ pé dá yìí they are like a minister ó dàbí bí Tinubu ṣe jẹ president ń sìnkú wa lòun fẹ́ dá ṣe lóòótọ́ di omnipotent di omniscience but ó ní minister minister ló fàwọn òòṣà yẹn ṣe minister ẹ rí i pé iṣẹ́ tó gbélé kálukú lọ́wọ́ yàtọ̀tọ̀ èyí tó wà ń di ara yàtọ̀ èyí tó wà ń di Ògún yàtọ̀ èyí tó wà ń di eléyìí yàtọ̀ minister ló fi wọ́n ṣe minister ló fi wọ́n ṣe Minister, ìwọ kó bàbá bá mi mójútó àyè ìwọ ni ó yá ìwọ mùsùlùmí tó ìwọ mùsùlùmí tó bá lóò gbàgbọ́ ní ògùn sọ pé búra sọ pé kí o kó orí jòkùn sọ pé kó o rí ìjà ògùn gbé ìjà ògùn o ìwọ fẹ́ rí jòkùn please and please and please and please mo mọ̀ pé àgbà ti ń dé sí bàbá a rí àwọn tí ò tó wọn ní ọjọ́ orí tán ń lọ mọ́ṣáláṣí tán lọ ń pèrún ní aago méjìlá ń gbé irun nìkan ló kù táwọn èèyàn fẹ́ máa kí ẹ jẹ́ káwọn èèyàn wà nulẹ̀ ẹjọ́ ń tọ́ lọ́hùn irun nìkan ló kù táwọn bàbá yẹn fẹ́ máa kí sọ́ọ̀rọ̀ yẹn nìkan ṣe wá àsìkú ni òṣìṣẹ́ ìjọba gan rìtáyà ṣé ìjọba ò mọ nǹkan tó ń ṣe kó tó ní kó ṣiṣẹ́ máa rìtáyà ni ó tọrọ bí ìsọkúsọ ni o please and please and please and please ọ̀pọ̀ ibi tó ọgbọ́n ti yín mọdé lẹ̀ mọ́ àmọ́ yẹn àwọn kan ti tẹ̀síwájú kọjá ibi tẹ́ bá ké Kùránì ẹ bá ké nǹkan àwọn kan ti tẹ̀síwájú kọjá àbí tẹ́yìn mọ̀ ọmọ yẹn please and please and please ẹ sọ fún bàbá kan yẹ sọ nǹkan tó jẹ mọ́ ẹ̀sìn mọ́ are you getting me ẹ sọ fún bàbá kan yẹ sọ nǹkan tó jẹ mọ́ ẹ̀sìn mọ́ ìgbàgbọ́ àwa kan ni o mo mo wà include ìgbàgbọ́ àwa kan ni mi fi ìṣẹ̀ṣe ṣeré láti bí síbẹ̀ mi fi ìbílẹ̀ ṣeré ìbílẹ̀ yorùbá o nǹkan tẹ̀mí ba lọ́wọ́ àwọn baba ńlá wa ńlẹ̀ yorùbá o mi fi ṣeré láti bí síbẹ̀ tó bá ti sọ̀rọ̀ wọn láìda o ti sọ̀rọ̀ mi láìda please and please ẹ jọ̀ọ́ ń tọrọ lọ ẹ bá bá bàbá sọ̀rọ̀